pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o. ọgọnas. ẹ pẹ̀lẹ́ o ẹ Ah, o. àwọn nìyẹn. ẹ pẹ̀lẹ́ àsìkò àṣedànù. bó o ti parí ìdò ti parí. ẹ máa sàmì ẹ máa sàmì àníṣà àṣedànù. àmì àmì àbí ọwọ́ wo ni mo wúri ká mọ́ fọwọ́ bá. àmì àmì àmì ẹ sàmì báyìí ẹ sàmì báyìí àdúrà ni ṣé ká sọ pé tó ṣẹlẹ̀ sàtúnà kọ́ ṣẹlẹ̀ sí yín ni. ọlọ́run jẹ́. ẹ̀yin náà ẹ̀ sọ́pọ́tà arsenal ti kú tọrùn ẹ tún lọ́lọ́run lè jẹ́ ìbẹ̀rẹ̀ ṣé wà àdúrà yẹn ìbẹ̀rẹ̀ sàmì àdúrà wà yẹn láyé. ọwọ́ ọwọ́ ọmọ tó tán wà yóò ga ìrètí ìrètí ìrètí ẹ pẹ̀lẹ́. kó wa ní báyìí ibo ni atúbọ̀rọ̀ dé báyìí ibo láti fọ̀rọ̀ tìsí báyìí ṣé ó pùsí wa náà ni abẹ́ ti wà ó bless ọ̀yẹ́ máa tà. ó pùsí wa náà ni o Premier League ò tí ì parí ó pùsí wa ni. ó yá ó yá ẹ̀yin olóòpù yóò ṣe é bí fíìmù ó yá ó yá bó ṣe bó ṣe one point àbí goals ẹ máa fi gbá ẹni goals jù wọ́n lọ gan. wọ́n ní goals jù wá lọ bọ̀ bó jẹ́ point half point gbà. oya oya oya pọ́ńtà. ẹ rí i pé mo sọ mo sọ bẹ́ẹ̀ kọ́ kalẹ̀ bó jẹ́ point half gbà Arsenal. oya oya oya ẹ mọ̀ pé ní asani tó bá ti mú ní asani ẹ báyìí ẹ ti lọ jẹ pẹ̀lú lòkun nìyẹn. asani ẹ náà ò lè lose ẹ lè dúró rẹ kò sí ní tí ò lè ṣẹlẹ̀ ní fúbọ̀. ta ló fẹ́ bá play tó fẹ́ dúró ó mọ̀ ní Chelsea àwọn géèmù tó máa ní wọn rọ gan máa ní. ẹ wá wò rí bọ́ fúbọ̀ ni. Chelsea Chelsea ó ti ẹ̀ jẹ́ tó méjìlá lọ́wọ́ ẹ̀ Chelsea wọn ò jẹ́ rárá wọn ò jẹ́ tó méjìlá lọ́wọ́ máa sì. fúbọ̀ ni kò sí tí ò lè ṣẹlẹ̀ fúbọ̀ ni. oya oya oya oya ẹ mọ̀ mọ̀ gbẹ́yìn ní kú bọ̀rọ̀ nọ́mà nọ́mà ẹ̀ náà sì máa ṣẹnu bọ̀ ẹ̀yin gan mọ̀ pé ten percent lẹ́wà láti gba líìgì yẹn báyìí nọ́mà nọ́mà me and you know. ten percent tó wá ṣe wà níbi Àti àbí. Ìwọ̀ta Oya Asna oya kò ní bàjẹ́ àwájọ wà mí naa. ní pa wá náà. Àmì ẹ máa Látòṣogbo látòṣogbo mo kú dá yín mọ̀ ẹ ti báyìí ṣe ẹ máa fi gbà. oya oya oya oya àwa wà àwa wà àwọn Asna kan mọ̀ Eyise ò lè oya. oya oya àtijọ́ wà ń bẹ̀ àtijọ́ wà ń bẹ̀ kò ní bàjẹ́ ó yá ó yá ká kò ní bàjẹ́.